when I heard that it's gone, I told myself that we, we were bonded and we shall see again. àti wọra I want to tell the producer today and even the church members, the family, wípé the first album tí Délé ṣe wọn kì í wá mi wálé mi jẹ́ kí èèyàn wá mi wálé mi jẹ́ kí artist wọn tá everybody tó bá bẹ́rẹ̀ mi pàdé mi lọ́fíìsì but I was shocked nígbà tí mo múra tán mò ń sọ̀kalẹ̀ àwọn eléyàn kan dúró dè mí ní sìtìyàn ó ta ẹnu wọn ní Délé Àgbéyọ báwo ló ṣe mọ bí wọn á wo sìtìyàn wọn á rí Délé ó kúnlẹ̀ ó ní bọ̀dá mi mo fẹ́ máa kọrin. Ah, irú orin wo ló fẹ́ máa kọ ó ní even mo ti ṣe alcohol ah, ah. ó ń dà wà mú lémi lọ́wọ́ ó ní reason tóun fi jí wá ni pé òun fẹ́ kí n gbàdúrà fún òun kóun náà lu àlùyọ bọ́lọ̀ ṣe fi sí mi lọ́kàn kò ṣe bẹ́ẹ̀ ní àárọ̀ ọjọ́ yẹn náà nígbà tí máa wá sí Èkó the first time tí máa dé ṣọ́ọ̀bù ẹ̀ èmi àtàwọn tó lọ́jọ́ ọlọ́lẹ̀ jẹ́rìí sí ó kó aago lé mi lọ́wọ́ ẹ̀ láti mi ní dago mọ́wọ́ méjì délé aago yìí ti pọ̀ jù anytime tí bá wá play lẹ́kọ̀ọ́ délé will look for me ó máa wá náwó he he he always wants to do something he always want to be by my side and sing along with me so muti mo anytime tí ma ti rí délé délé ti dé àwọn super pampers by gbé máìkì fún délé délé náà perform lórí stage so anytime tí wọ́n ti gbọ́ pé mo around the echo, máa ń sábà wá ó bá dẹ̀ ṣe ń kọrin á gbé owó dání á máa náwó fún mi òun kọrin so let him have only plain heart bẹ́ẹ̀ fi mọ̀ pé kì í ṣe pé owó ló wá ní industry ó ń ṣe ohun enjoy what he's doing because he has his own business tó mówó wọlé fún so ó ní àti ṣóore ò ṣe ní lára ó dẹ̀ kọ́ ó bá ń ni. ẹni bá mọ tí wọ́n pè ní tọ́pẹ́ àgbéyọ á mọ̀ yí pé irú èèyàn tó yẹ kí délé jẹ́ náà ni délé jẹ́ torí. You are watching Gboah TV. Kindly subscribe, like, and follow. Thank you.